ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn àkórí ọ̀rọ̀ tòní ni èso wo la jẹ ní ọgbà Édẹ́nì tẹ́ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 0809 678 1135 0809 678 1135 kí olúwàbùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. wọ́n ní àjẹsùn gbàtà dẹ̀ wá jẹ èso tán wọ́n ní èso náà dára ẹ̀yìn ó dára ní wíwò làbàjẹ́ ẹ̀sọ́ wọ́n la jẹ ẹ̀sọ́ kí la jẹ tọ́lẹ̀tọ́ yìí ẹ̀sọ́ kí la jẹ ṣé ẹ̀sọ́ la jẹ ṣé ẹ̀sọ́ igi ni ẹ̀sọ́ kí la jẹ tó tó bí ọlọ́run nínú tó yìí tí ègún fi wá sórí gbogbo ayé títí bá ṣe ń sọ̀rọ̀ yìí tí jésù kú lórí igi tẹ̀gùn yìí ó yí padà irú èso wo la jẹ what kind of èso is that tó bá ka bíbélì ẹ dáadáa lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn yìí dẹ́ṣẹ̀ tán lọ́rọ̀ lọ́kọláya ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run ò ṣe lọ́kọláya láti bẹ̀rẹ̀ rárá wọ́n ti dẹ́ṣẹ̀ tán wàá rí pé nínú ẹ̀ṣẹ̀ tí ńgbà tí ọlọ́run máa gégùn fún ẹ̀ẹ́fà. Eh, ọ̀rọ̀ bí ọkọ ọ̀rọ̀ bí ọmọ ló ń ṣẹlẹ̀ kí ló dé irú ẹ̀sọ́ wo la jẹ ṣé o máa gbọ́ gbá tí mo ti ń ṣàlàyé ibẹ̀ yẹn fún ẹ pé wọn ò ní sọ fún wọn ò ní sọ fún wa pé a ṣàgbèrè wọn ò ní fìyẹn bẹ̀rẹ̀ bíbélì kò dáa wọ́n máa bà gbogbo bíbélì jẹ́ so wọ́n ń pè lẹ́sọ̀ ṣùgbọ́n kì í ṣe èso àwọn èèyàn yìí ṣe marriage before marriage satani ló dẹ̀ ṣe márẹ́jì fún wọn ohun tó ń bi ọlọ́run nú nìyẹn. àìrọ ẹ̀sọ́ wo la máa jẹ tó dẹ̀ máa dé tí jésù máa kúrò lọ́run tó máa wá jẹ irú tó fi wọ́n ní wọ́n wọ́n ní wọ́n sọ jésù di ègún wọ́n sọ di ègún fún wa. ẹ̀sọ́ olúwo wọ́n kàn tó fẹ́ sọ ìtẹ́ ẹ̀jẹ̀ tó wá lẹ tó yìí. ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀sọ́ ẹ̀sọ́ ni wọ́n lẹ ẹ̀jẹ̀ ńgbà tẹ́ báwo lẹ ṣe báwo lẹ ṣe bí apànìyàn ó yẹ jápànìyàn lẹ́bi tani tani ọmọ yẹn jọ nítorí ẹ̀yin méjì ilẹ̀ wà èdè ayé ẹ̀ẹ́dẹ̀ lè bímọ kó má jẹ ẹnìkan náà ẹ̀yin méjèèjì ta ló ń pààyàn méjèèjì tọmọdé ìjọ Adam ìjọ rí wá pààyàn gbọ́dọ̀ tẹ̀ máa gbére méjì ilẹ̀ wà ẹ ta ni kẹ́hìndé dẹ̀ wá jọ ní ìsìn ta ló wáá fi pànìyàn jọ báwo ni báwo ni ẹbọ tiẹ̀ ọlọ́run ò gba ẹbọ ẹ wọlé ìrúbọ ẹ ọlọ́run ò gbà wọlé kí ló dé kí ló dé tí ò gbà tó gbà tí ẹ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ lì làwọn bí fún ara wọn ní ìdàpọ̀ ọkùnrin àti tí ádámù ṣe pẹ̀lú ìyàwó ẹ ṣùgbọ́n tá kọ́kọ́ yìí ta lọ ni ọmọ àkọ́kọ́ yìí lẹ́ẹ̀bi ádámù ìwọ ló no capital no ìwọ kọ́ ló bí torí apànìyàn ni jésù jẹ́ kó yé wa pé nǹkan nǹkan nǹkan kan ní ọgbà ẹ̀dẹ̀ nínú ìwé John eight forty four John eight forty four jésù wí ọmọ Ísírẹ́lì. gbọ́ ohun tó sọ fún wọn. tí èṣù bàbá yín ni ẹ̀yin ṣe. tí èṣù bàbá yín tí èṣù bàbá yín ni ẹ̀yin ń ṣe tí a bá pẹ́ kí ẹ kì í ṣe tèṣù a pẹ̀lú gbogbo iṣẹ́ ìyanu tí mò ń ṣe ẹ sáì tí gbàgbọ́ síbẹ̀síbẹ̀ ṣá ẹ ìtúrí ń wí tèṣù bàbá yín lẹ̀ ṣe bàbá yín lè ṣù kí ló wá sọ. So? ìfẹ́kùfẹ́ bá yín ni ẹ sì ń fẹ́ ṣe. ọ̀nífẹ́kùfẹ́ dẹ̀ ni ọ̀nífẹ́kùfẹ́ léṣù èyí tó ṣe lọ́gbà ayé dẹ̀ tó da gbogbo nǹkan rú tó gbégun wá sórí wa. apànìyàn ni òun ṣe láti àtètèkọ́ṣe. ṣọgbọ́n ohun tó ń sọ ní àtètèkọ́ṣe apànìyàn ni apànìyàn ni òun ṣe ní àtètèkọ́ṣe ní àtètè kan ṣe wọ́n rí fáàsì ọgbà èdè wọ́n rí fáàsì kéèn àtètè kan ṣe bàbá yín lẹ́jọ́ torí ẹ̀ lẹ́yẹ fẹ́ pa òun apànìyàn ni kéèn di apànìyàn ta lọ́jọ́ lẹ́jọ́ ẹ sọ̀wọ́ la jẹ́ tí wọ́n sọ pé ẹ̀yin obìnrin ìfẹ́ yín yóò máa fà sọ́kọ ẹgbẹ́ irú ẹ̀ sọ̀wọ́ nìyẹn. ẹ sọ̀wọ́ la jẹ́ ẹ̀yin obìnrin ẹ máa ma nípọ̀njú láti bí ọmọ ah, bá wà níṣẹ́ bí wọ́n lọ sọ pé ká máa bí sí ká máa rẹ̀ sí kí lọ́tún ní ká máa ṣe ká máa gbáyìn lórí ilẹ̀ ẹ bá rẹ̀ yẹ wá sọ nísìn ẹ ló ọmọ nínú ẹ̀sùn tá a jẹ ìyẹn lèmi ń sọ fún wọn nísìn pé kí lọ́ kọ́ ọ̀rọ̀ ọmọ nínú ẹ̀ ṣe bí wọ́n láàjẹ̀ sọ ni ìyẹn ọmọ. ẹ wọ ẹsọ náà ṣàlàdẹ máa jẹ tó dàdí gbé ṣàlàdẹ máa bímọ nù pọnjú ẹ ó dà ẹ lámà máa bímọ nù pọnjú kẹ́ẹ̀nì yìí ẹ wọ ṣẹ́ ẹ̀sọ náà látúnjẹ tàbí kẹ́ẹ̀nì káàdé ṣe kúkú máa bí kẹ́ẹ̀nì lọ kọ́kọ́ jẹ́ kẹ́ẹ̀nì làkúkú ń bí ọ̀dà yẹn gbẹ́ pé àwa bí ẹ bẹ́ẹ̀lì láàrin ẹ̀ wáì kì í ṣe yẹn nìkan kò dúró ń bẹ̀ nìkan kí ni ṣe tọrọ marriage tí wọ́n mú kúrò lọ́rùn irú àwa tá àgbàdùn ọkọ yìí nìsín àgbàdùn ọkọ àtètè fọkọ àtètè ṣe wá àtètè ṣe yìí ẹlòmíràn tẹ ti ṣe pẹ̀lú gbogbo ọdọ yẹn bá tẹ sọkọ mọkọ ẹ ó dáta bá tẹ dọrùn ká lọ fọkọ lọ́rùn ẹ òkè bàbá tẹ lè fọkọ lọ́rùn tá a bá padà wá sáyé ní one thousand years ó dín ní one thousand years ẹ. Eh? àwọn gbá àṣẹ gbádùn ọkọ tá a gbádùn aya yìí tá a ṣe gbogbo ẹ̀ ká tẹ̀ máa ṣe yẹn lọ yáa kí ló dé tó lọ mú kúrò. àbí ọ̀tẹ̀ ẹ̀fẹ̀ kan ṣe márẹ́ẹ̀jì tẹ ọ ti sùn ọ ń gbọ́ tí mò ń sọ yìí. nínú gbogbo iṣẹ́ ìyanu tí Jésù ṣe lọ́ka bíbélì ẹ̀ dáadáa níbo lọ́gbẹ́sàgùndọ̀ lọ́mọ lọ ka bíbélì ẹ dáadáa nínú gbogbo iṣẹ́ ìyanu tí jésù ṣe nínú bíbélì sọ fún mi ìwé matthew níbi tó gbé sọ àgàndé ọlọ́mọ mi ìdá mọ nǹkan tí ọ̀sà ṣe tán o níṣẹ́ ìyanu ṣùgbọ́n ṣé kò sí àgàn láyé ọ̀dẹ nígbà náà ni white office àgàndé ọlọ́mọ nínú gbogbo iṣẹ́ tó ṣe ṣe bá ń sọ tó nísun ẹ̀jẹ̀ ṣe bá ń sọ ta dẹ́tẹ̀ ṣe bá ń sọ ta arọ ṣe bá ń sọ ta fọ́jú ẹni tó tẹ tó tó jẹ́ láti inú ìyá ló ti fọ́ lójú ṣebí gbogbo ẹ̀ la sọ àgàndà tó dọlọ́mọ ṣe bó jókòó dìde akínyẹ tó sọ àgàndà ọlọ́mọ amani ò lágbára láti ṣe bẹ́ẹ̀ ni kínyẹ tó pẹ́ ibẹ̀ yẹn wáì ìyẹn wá dúró bẹ́ẹ̀ o jẹ́ kí n tún sọ̀kan nígbà tó Maria máa lóyún wọ́n wá ní ẹ̀mí mímọ́ sí jìbò wọ́n lọ́hun tó dẹ̀ máa jáde nínú ẹ̀ ọmọ ọlọ́run la máa máa pè Jésù lórúkọ ẹ̀ ọlọ́run ọ̀dẹ̀ tí ìsúnmọ́kùnrin o wọ́n ń díá lòun wọ́n ní bẹ́ẹ̀ ni ò ní ìdìráyẹ kíjà igbó máa súnmọ́kùnrin ẹ̀mí mímọ́ ló máa súnmọ́ ẹ ah, kí nìyẹn ṣe fẹ́ ah, kò burú ọ ẹ̀yìn tá a dẹ̀ máa rí ni pé Màríà lóyún ara ọ̀nà ọ láìsọkùnrin ọmọ èèyàn dẹ̀ lóyún láyé tá a wà ní ayé wa ìtọ́ ọmọ ènìyàn lóyún láì sí ìdàpọ̀ ọkùnrin àti obìnrin àti ìgbọ́rí láti ìgbà náà ti di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí ni ẹ ṣe ṣe ṣe kí ni ṣe tí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọn ò bá ṣe bẹ́ẹ̀ Jésù alégùn lórí bíi tiwa yìí ó di dandandan even pẹ̀lú pé ó jáde nínú oyún yẹn náà tèmi mímọ́ náà níwọ̀n ìgbà tó ti lè gba inú obìnrin jáde yẹn òun náà sọ pé wọ́n fi ṣe ègún fún wa yìí òun ló di ègún kò lẹ́gùn lórí ṣùgbọ́n ó wá di ègún wọ́n wá fi ṣe ègún ah, kí ló fa ègún yìí dọ́gbé ló ń bí ọlọ́run nú tó yìí for Christ sake àṣẹ márẹ́jì ṣáájú márẹ́jì ni bẹ́ẹ̀ ni ọ bọ́jẹ̀ rí nìyẹn o tó o bá lọ ka ìwé tó o bá ka eh, eh, eh, Genesis tó o bá bẹ̀rẹ̀ sí kà níbi tí wọ́n gbé sọ pé wọ́n máa máa súre kán súre fún wa a máa bí sí a máa rẹ̀ sí a máa ṣe gbẹ nígbà tó di orí kẹta tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ níbi tí èṣù gbé tàn wọ́n jẹ ibi tí èṣù tí kọ̀kọ́ gbé tàn wọ́n jẹ kò sí ọ̀rọ̀ tó ń pè ní marriage in fact jẹ́ kí n sọ eléyìí fún ẹ pé nígbà tí wọ́n bá sọ pé ènìyàn fẹ́ yàwó ìwọ àti ọkọ rẹ di ara kan you are wrong ẹ ń ṣara kan ẹ ń ṣara kan ẹ ṣe nǹkan tọ́lọ́run mí lè túmọ̀ ẹ sí yẹn ẹ ń ṣara bára yẹn máa jára kan tí ìwà ọkọ àti aya bá bára mu kí ló fa divorce tẹ́ ẹ bá jára kan why do you divorce it is because ẹ ń yára kan kí náà ń pè lára kan wọ́n tí intimacy bá ti wà tọkùnrin àti obìnrin bá ti dàpọ̀ yẹn náà ń pè ní ara kan ibẹ̀ ilẹ̀ ara kan ti gbé jáde ta ẹ yẹ pé ká fẹ́ra wa mo fẹ́ mo ṣe mo fẹ́ yàwó ẹ̀mí ara ẹ̀pẹ́ ni ìlú tiwa nǹkan tí wọ́n ń sọ nílùú wa ni pé agan sẹ́kù ọ̀tẹ̀ ìrólù agan sẹ́kù ọ̀tẹ̀ nígbà tí wọ́n máa di ẹ̀pẹ́ wọ́n sọ pé ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun mọ dédé báwo la yọ adara kan ara kan wá dà ṣùgbọ́n bí nǹkan bá ti pa wá pọ̀ adara kan nìyẹn ó dára kan ohun tó ń pa ọkùnrin àti pọ̀ ni wọ́n ń pè dáàsì wa dìé pé tó o bá fẹ́ mú ọyàn wá fún mi pé o fẹ́ kí kí n gbàdúrà sí pé ẹ fẹ́ fọkọ ẹ fẹ́ fàyà tẹ́ ẹ bá ti tẹ́ ẹ bá ti dàpọ̀ ẹ lè gbọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ lẹ́nu ọlọ́run láyé láyé olúwa ló dẹ̀ sọ pé kí n fẹ́ o bẹ́ẹ̀ ni ibi tọkàn ẹ bá tiẹ̀ ti gbọgbẹ́ jù tọkàn ẹ bá ti fà sọ́kàn yẹn jù tàbí kẹ tọkàn ẹ bá fà sí ìyàwó yẹn jù ibi ẹ tẹ̀ ti dàkọ tó o bá wá sọ́dọ̀ mi wàá rí òní gbóòtọ́ ọ̀rọ̀ òótọ́ ni mo sọ fún yẹn o òní gbóòtọ́ ọ̀rọ̀ ó dìgbà tí gbogbo nǹkan bá ṣì wà ní neutral ẹnikálukú neutral. gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ń dá láyé ègún ni. any cause any sin you commit. You torí ẹ lọ́lọ́run ṣe fẹ́ káwa mọ ọlọ́run ká máa rìn bá àwọn ayé ṣe. that's why God does not allow us to do things people of this world does. a ti ṣàgbèrè very easy. to fornicate is a very easy thing. ṣùgbọ́n ègún ló gbà yẹn. but that's a cause. it's a cause. ègún ni. ègún ló wà lórí ẹ̀yìn. that's a cause upon you kò tó lè máa gbà. No amount of prayer you offer. If you are not out of your fornication that line, egun will continue to pommel you. It will be haunting you. It will be at your doorstep 24 7. There are no other ways about it. tó bá jẹ́ ní tó lè yan dáadáa if you keep my list very well. and you are not out of it. and you want cause to be reversed in your life. it's going to be plus sin brought about a cause. that led to death. led to hazards. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti Kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University Yabu báyìí. tẹ́ bá ń fẹ́ láti máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 0809 678 1135 0809 678 1135 kí Olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa.